hello my people good morning good afternoon good evening this one na news wen It e just reach us now say hundreds of passengers caught dey stranded as ibadan lagos train runs out of fuel the matter very serious matter people when they travel with train na so train fuel come finish you go to see the picture as the thing dey roll pass so as the fuel finish they can go carry jerry can They buy fuel they cut turn for inside train nigeria you no get wetin we no go see for some time now you know say fuel come scarce for inside this country the thing come affect sotey e come go affect train wey dey drive for inside railway i wan read am the way the news take reach us now say findings have revealed that thousands of passengers were travelling on friday morning stranded in the middle of nowhere over shortage of diesel dem no even know where dem dey when dem dey stranded so they come come down They go find fuel for them. This is even as it look the nroc about two hours to restart the locomotive engine after the diesel supply was brought in from somewhere in ogun state They come go find diesel come for am as diesel so e no check e diesel tank before e start journey to know whether e get or e no get come go dey strand strand people up for inside road wey dem no know where dem dey according to di findings a stranded gauge train which departed ibadan around 8am suddenly stop in the middle of nowhere due to shortage of diesel in the locomotive tank. Speaking with the Tribune online, a passenger on board the train who, who wouldn't want her name in print explained that many passengers were initially gripped by fear when the train suddenly stopped working. According to the passenger, we had left Ibadan for Lagos in the morning and were hoping to get to Lagos before 10 a.m. They come out around 8. They supposed to reach Lagos by 10 a.m. Only for the train to stop in the middle of nowhere. When the train refused to restart after 10 minutes, most of our passengers became jittery. We had heard of news of unknown persons attacking the Lagos Ibadan trains in recent times by removing some of the track components, so many of us initially thought we were under attack. After about 45 minutes, the NRC officials on board the train told some of us that it wasn't a case of attack, but that the train stopped due to shortage of diesel. We waited for close to an hour before diesel was brought in from one of the NRC stations nearby. It wasn't funny experience. It wasn't a funny experience as many of us were apprehensive due to the stories of attacks on the Lagos, Ibadan, and Kaduna Abuja stranded gauge trains. After we got diesel, oh, the train continued as its journey to Lagos from Ibadan. So na so we take get the news now. Say people wey be say that they travel from Ibadan to Lagos na so their diesel come finish so the, some of the passengers say they come dey fear because most times they dey attack train when e dey drive for that road well well so they felt it was one of all those attackers na they wan come attack them due to the stoppage of the train but before you know some of the nrc officials come tell dem say no na diesel na finish They wan go find way buy diesel so they come carry jerry can go buy diesel come dey turn for inside train for inside dis our country nigeria Now we dey see all dis kind funny funny things also speaking a staff of the nrc reveal that due to scarcity of fuel in recent days di stranded gauge trains have not been getting adequate fuel supply He say we have not been getting adequate fuel supply in recent days due to the scarcity of fuel in the country sometimes we leave for lagos or ibadan with insufficient fuel supply with the hope of getting a refill along the way. What happened this morning was not a envisaged because the driver failed in estimating the amount of available diesel in the locomotive tank before departure from Ibadan. It was just unfortunate that the train stopped in the middle of nowhere due to diesel shortage. Since the fuel shortage issue started in Nigeria, we have been running our Lagos Ibadan trips with insufficient fuel and have had to make do with refill along our trips most time di nrsc staff said e say dem no dey do am because of their own making say na because say fuel no dey nigeria na make dis kind tin happen wen passengers come take dey stranded say no be normal tin wey dem dey do before e say but because say nigeria get issue with fuel na make dem go just take small petrol small diesel wen dem dey come den along di way dem go get a refill because dem no dey too get enough to buy na as di news take come now take reach una now say train come stop for road as dem dey come middle of nowhere as dem dey come from ibadan to lagos na im dis one take happen passengers were scared at the initial stage but at the end of the day dem come know say of a true na diesel na im finish for inside the train i go see una for inside our next video una take care and una bye bye.